أعوذ بالله من الشيطان مطرود ملعون الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àǹkí ẹ̀yin olùgbọ́wọ́ àwọn wípé a kú dédé àsìkò ẹ̀yà báríkà jùmọ̀ aláàjẹká ṣe wípé a sì tún kó oṣù Ramadan Allah kò ní fi eléyìí ṣe àṣemọ fún ẹnìkọ̀ọ̀kan wa àmín ẹ káàbọ̀ sórí ọ̀tún ètò tí a kò ní àlẹ́ fíkì òfin díìnì ọ̀làdùnní bello olóko mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógúnmọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà. ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè tó wá látọ̀dọ̀ oníbèrè wọ́n ní kí ni ìdájọ́ kí èèyàn sọ pé aláàjì ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ rán mi ní mọ́kà ni lẹ́yìn tí àwọn gbọ́ tán wípé mímọ́ sọ pé lágbájá dákun má gbàgbé mi nínú zakat yíyọ rẹ lọ́dún ìkọ̀dá aláwọ̀kọ́nù ẹlẹ́ẹ̀kejì wọ́n ní láwọn ilégbèé aládàgbé fúláàtì tó gbòde kan ní ìṣẹ̀ta wa yìí ṣé ó lẹ́tọ̀ọ́ ká gbé dígí gíláàsì fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ sí balùwẹ̀ wa àti pé ṣé ó tún lẹ́tọ̀ọ́ ká máa gbé irúfẹ́ dígí fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ọ̀hún sí àwọn yàrá wa tí à ń sùn sí ẹ̀jẹ̀ ọkọ̀ dàdúbà náà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad bin abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا من حجي èdè mi náà bá wọn gbọ́nra fọdún yìí ẹ ṣàánú mi hmm. kò sí nínú ìlànà tẹ́sán islam tó fara mọ́ torí pé gbogbo agbe gbogbo agbe islam ò fara mọ́ hmm. oníkálukú nínú wa tó bá jẹ́ mùsùlùmí ńṣe lọ́lọ́run ọba pọ̀ láṣẹ pẹ̀lú pé kó ṣe hajj tó bá lágbára àti ìkápá àti ṣe lọ́wọ́ ara rẹ̀ èsì pé ẹ fún mi ẹ bá ń sanwó ẹ̀ hmm. ọlọ́ni walillahi ala nnasi hajjul bayti man istata'a ilayhi sabila ọlọ́run ṣe hajj lọ́rùn ẹ̀ lórí àwọn èèyàn fẹ́ni tó bá lágbára ọ̀nà àti débẹ̀ hmm. òfin ṣẹ̀rí àwọn aṣọ yìí pé bíbẹ́ẹ̀dì tó bá pẹ́ lómi ìlọ́ba yẹn sanwó àti lọ sí hajj wọ́n yìí sọ pé irú rẹ̀ ní kápá àti lọ. Hmm. èyí tó túmọ̀ sí pé tó bá pẹ́ ẹni tó bá sanwó hajj ń bá kówó lé ọlọ́pẹ́ lọ san yìí ṣe dandan ní kó lọ san hmm. tó bá lọ fowó ń gbọ́ àwọn bùkátà rẹ̀ mi ọ̀sẹ̀ lọ. so kí á nìtumọ̀ ká mọ́ á lọ ságbé ìran mi lọ hajj ìran mi lọ ọmọ pẹ́sìn ní hajj hmm. orígun kan ní orígun ẹ̀sìn Islam márààrún. kẹ́sì máa wọ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ṣagbe tọrọ hajj yẹn ọlọ́run ti fún lágbára àti lè lọ́ọ́ dá sí nínú owó rẹ ti pẹ́ tí ò lọ. nítorí pé ilé akọ̀lé akáàtì làwa fi síwájú ayé ronú pé ká ṣe ń tọ́lọ̀ ń ṣe lọ́rùn àyàn lórí wa tó ní í ṣe pẹ̀lú owó. nítorí pé ilé yẹn ó rí i pé ò ní gbé lọ síbi kankan jọ tó bá kú hajj rẹ̀ wàá gbé lọ nítorí pé orígun kan ni nínú orígun ẹ̀sìn Islam márààrún torí ẹ nínú kí n kọ́kọ́ kọ́lé àbí kí n kọ́kọ́ lọ sí hajj hajj ló yẹ kó síwájú torí pé ẹ̀sìn ni hajj ìtọ́lọ́run bí ọ léèrè tó bá lágbára láti ṣe tó o ṣe tó o fi kú kí ló fà á tó o fi ṣe. sọlọ́run ní bí ẹnikẹ́ni léèrè lẹ́yìn ìgbà tó kú pé bọ́ọ̀ lágbára láti kọ́lé èyí ti rí tọ̀ kọ́lé sáyé. Hmm. ọlọ́run ní bí ẹnikẹ́ni léèrè irú béèrè bá. torí ẹja kéè sára yorùbá máa ń dá sàkásà ó ti lágbára àti lọ́sẹ̀ hajj kò ní lọ́rọ́ wa pé arìbídèsì hmm. ni lòun fẹ́ kí hajj tó wọ́n jẹ́ wọn hmm. ò fẹ́ dé sílé nìháyà ọba hmm. dé sílé wọn yọ ọgbẹ́ kí ló burú mbẹ́ ó ti lọ ṣe ń tọ́lọ̀ sí lọ́ràn yẹn lórí rẹ̀ ká sì kíyèsí o àyè lọ sí hajj nítorí pé a fẹ́ gborí kíkan orúkọ so kese ṣe torí kán lè máa pè ọ́ ní aláàjì àbáláàjà là ń fi lọ sí hajj ọ̀fẹ́ lọ́ọ́ sí nǹkan kan nínú orígun ẹ̀sìn islam márààrún tọ́jẹ́ kò ṣe é má ṣe fún gbogbo ẹni tó bá ní kápá àti lọ sí. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́mbà má tọrọ rẹ̀ lọ́dọ̀ ẹnikẹ́ni ambrose hmm. bọ́ sí pé bàtà rẹ̀ wà já sẹ́nu ọ̀nà ẹni tó ń tọrọ ájì lọ́dọ̀ rẹ̀. Hmm. bákan náà wọ́n ní ìgbà tí adẹni ti ń kọ́ ilé ìgbàlódé ǹjẹ́ máa ti ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹlòmímà àwọn flat kọ́mọ̀ jẹ́bẹ̀ ibikíbi tó ń bá ń gbé ẹ lè máa gbé díngí sí yàrá òbí tó máa gbé sí bálùwẹ̀ ní gbogbo àyíká yìí kódà nítorí dáa ni pé tẹ́ bá gbé díngí gan sí bálùwẹ̀ yín àbí sínú yàrá yín kẹ́ máa dá nǹkan bo hmm. nígbà tẹ́ bùkátà ti wò tẹ́ bá ti bùkátà ti wò ẹ sí aṣọ tẹ́ dàbò ẹ bá ti wojú yín tẹ́ ti wo tẹ́ fẹ́ ṣe tẹ́ sì fẹ́ tọ́jú tọ́mú náà ní lóbìnrin àbẹ́yìn ọkùnrin náà fẹ́ wo sójú yín ṣe é ṣe pé ọgbẹ́ ẹ para àbí báwo sọ̀rọ̀ bá ti ṣe ń tẹ́ fẹ́ ṣe ń tẹ́ adákùn ẹ̀dá nǹkan bò torí pé ó máa ń pè àwọn àlejànú ó ń bẹ́ẹ̀ nù táwọn àlejànú fẹ́ràn púpọ̀ láti máa jókòó kanú àwọn èèyàn hmm. torí ẹ̀ tẹ́ bá gbé díngí kanú lé tẹ́ sí kalẹ̀ yóò máa pè fún aburú àti àwọn ẹni bú àwọn ẹ̀dá tó sì pa burú làwọn máa gbé ká láti máa wọ̀dọ̀ yín hmm. kọ́ náà sọ̀rọ̀. amin jazakumullahu khairan ya sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì youtube ẹ máa fi ọ̀làdùn níbi lò wá ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ketekete pẹ̀lú sheikh bákan náà ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì facebook náà ẹ lọ́hùn. wa salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè yìí. ìbéèrè yín. àlàlà kí ṣé o wà. ìbéèrè mi wá bẹ̀rẹ̀ ni pé ẹ jọ ṣé ẹni tí ń ta báyà bí nǹkan haram ṣé ó lè lọ sí àjì. ọ̀dà alhamdulilayi wọ́n ní sẹ́ni tí ń ta nǹkan bíi haram ṣó lè lọ sí hajj eh, ó lè lọ kó lọ fowó ṣòfò kó jówó ná dànù kó fira rẹ̀ jìyà hmm. nítorí pé lábẹ́ òfin ọlọ́run owó tá a mú lọ sí hajj tá a san láti lọ sí hajj tí ò bá ti jẹ́ owó tó dáa tá a rí gbọ́nà tọ́tọ́ tí ì ṣe pé owó tá a ta tọ́lọ̀ ń ṣe léèwọ̀ tá a fi tú jọ hmm. sọ àjìyàn ní jáàjì nítorí pé bọba ti tẹsẹ̀ rẹ tẹ àtẹ̀gẹ́sìn àtẹ̀wọ́ mọ́tò àtẹ̀wọ́ bàálù tó a ṣe labbaik Allahumma labbaik olùpèpè kan pèpè láti sámà ìpè la labbaik wala sa'daik ìwọ sọ pé mo jẹ́ pé wọ́n lọ́n lẹ́yìn jíjẹ́ pé rẹ̀ olùpèpè ọ̀sọ́ yìí pé ọ jẹ́ pé ọlọ́run lẹ́yìn jíjẹ́ pé rẹ̀ ó sì ní sóríire lẹ́yìn tí sóríire ò ní sóríire nítorí pé zaaduka haram nǹkan tó palẹ́sì tó fẹ́ lọ́ọ́ fi ṣe hajj ìwọ ni tó ń torí ẹ̀ ẹni tó jẹ́ pé haram ni nǹkan tó ń tà bí ẹni tí ń tọ́tí bí ẹni tó ṣe pé tẹ́tẹ́ ní tà bí ẹni tó sílẹ̀ aṣẹ́wó bí ẹni tó ẹ̀ pé owó èlé lówó rẹ̀ so gbogbo irú àwọn owó burúkú báwọn kò gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú rẹ̀ lọ́fẹ́ lọ́ọ́ fi sanwó hajj tí ọba atọ́ka fi sanwó hajj ọ̀yà àpàṣẹ burúkú ti hmm. tẹ̀lé tí wọn bá gbéṣẹ́ burúkú pàdé ọlọ́run yóò bá bínú burúkú pàdé kọ́lọ́run ẹlẹ́dàá ọ̀kọ́dàkùn kó ṣàánú wa. hello. salaam aleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yìí ẹ ti ń pè o. abdullahi sehu láti kò yẹn ni. ìbéèrè yìí. ah kódà dọ̀tún wa ọlọ́run ní kó wọ́n ń pa ikú ọmọ ilé wọ́n ń kọ́ wa ní ọgbọ́n gidi mọ̀kàn ní kí wọ́n gbàrọ̀ lọ́n igun ó lè òun ò ní sáré o. àmín àmín kò fẹyẹ kò ní. ẹ ṣe gbani o. mo kẹ́yìn náà ọ̀làdùnmí bèrè mo kẹ́yìn náà o. ẹ ṣe o. ẹgbọ́n lọ ẹ bá mi kí dọ̀tún kódà in fact à ń kọ́ gbára tara wọn gan àti ìmọ̀ gidi àti iye masalam. jazakumullahu khairan. hello hello. waaleykum salaam wa rahmatulah waaleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè. ìyá mọ̀sára lórí sanẹ́rù ògbómọ̀ṣọ́ ló ń pè. ìbéèrè yín. mo ìbéèrè mi ni pé nípa wọ́n sọ wọ́n ṣe ìbéèrè kan fún wa ní three weeks ago. Mm-hmm. wọ́n ní tíyàn bá bí ọmọ wípé owó tán bá fún ọmọ nígbà kékeré pé owó ọmọ ni wọ́n pé àkọ́ owó ọmọ ni ìwádìí kí àwa ti bímọ bíi mẹ́rin tẹ́ pé kò sí wa tẹ́ pé àwa là ń náwó yẹn táàsì lè ṣe àkáǹtì lórí àwọn ọkọ̀ tí wọ́n fún wa bóò la ṣe lè jẹ́jọ́ rẹ̀. ọ̀dà. àwọn tó ọlọ́run mẹ́jọ àjẹjọ́ ìyànjú tí wọ́n gbà ni pé ẹ máa dá owó padà fọ́mọ títí tẹ́ fi rí i pé gbogbo iye yòówù owó rẹ̀ bá àti dá padà tán. Hmm. lópin ìgbà tí ìbá ti ṣe pé bùkátà lẹ́ni sówó ń tẹ́ fi nà hmm. so ẹ̀ ń náwó nínú owó ni. Hmm. ẹ dáwó ọmọ padà fọmọ àmọ́ tó na látàrí kò sí ni hmm. ẹ dáwó ẹ̀ ní dá padà fún hmm. na nínú owó ni ẹ dá padà fún hmm. eléyìí ló ọlọ. hàn lọ. hello. wàhálà wa rahmatulah àmì o. orúkọ mi owó ìbéèrè yín màmá. ìbéèrè tí mo fẹ́ ni pé lórí ọ̀rọ̀ tí ọba jẹ́ pé ìyàwó ló lówó lọ́wọ́ lẹ́yìn hmm. kọ́kọ́ sókè ọkọ òun ọlọ ọkọ ní ìdíwọ́ lè lówó rẹ wọn ní ọlọ nǹkan rẹ òun ọ̀fẹ́ pé obìnrin ní ẹ̀tọ́ láti lọ fúnra ara rẹ ní àbóbìnrin ní ojú kò ní lọ. alhamdulilayi ọlọ́run pa ọkùnrin láṣẹ kó ṣe hajj bẹ́ẹ̀ náà lọ pa obìnrin láṣẹ kó ṣe hajj ẹ rí òfin ọlọ́run ní kóbìnrin kọ́ máa lọ ibì kankan láì jẹ́ pọ́ gbáyọ̀ǹda ọkọ rẹ̀ Hmm. wọn níbi tí hajj kọ tó bá yẹ pé ọdún tẹ kọ́kọ́ lówó láti lọ ṣiṣẹ́ hajj ẹ wá sọ fọ́kọ yẹn ọkọ wa lẹ gbọdọ lọ islam lẹ lọ lópin ìgbà tẹ̀yin náà bá ti lẹni tí ó sìn yín lọ hmm. Sọ ẹ wọ ẹni tí ó sìn lọ torí ẹ̀sìn islam ọgbà kẹdà lọ hajj hmm. gẹ́gẹ́ bí òsè gbà kẹdà rìnrìn àjò lóbìnrin torí ẹ bóyá ọmọ yín lẹ́sànwó rẹ papọ̀ tẹ́jọ lọ bóyá ọkọ náà lẹ́sìn sanwó rẹ̀ papọ̀ tẹ́jọ lọ àbí bàbá yín àbá àbúrò yín àbẹ́gbọ́n yín àbọ́mọ àbúrò yín àbọ́mọ ẹ̀gbọ́n yín àwọn ẹni sọ́lọ́n sáṣe léèwọ̀ fún pé kí wọ́n fẹ́ yín àwọn náà ni ọba yín lọ. Hmm. so ọkọ ni má lọ ọsọ sápò ara ẹni tẹ́yìn bá ti rẹ́ni tí ó sìn yín lọ tẹ́ẹ̀bà rẹ́ni tí ó sìn yín lọ àjẹpẹ́sẹ̀ hajj nǹkan kì í sọ̀ràn yàn lórí yín hmm. torí kọ́ ló ń sọ pé walillahi ala nnasi hajjul bayt man istata'a ilayhi sabila wọ́n ní kí mahram wà fóbìnrin nínú istita'a ni hmm. tí ọba ti wá sẹ́ni tí ó tẹ̀lé lọ nínú ẹni tọ́lọ̀ ń ṣe léèwọ̀ fún láti fẹ́ àbọ̀kọ rẹ̀ gángan a jẹ́ pé hajj yẹn sọ̀rọ̀ yẹn lórí ẹ̀. Hmm. a máa rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin láwùjọ tó wa lónìí wọ́n lọ sí hajj yẹn láì jẹ́ pọ́kọ ló sìn wọn lọ àbọ̀kan nínú àwọn ẹni tó jẹ́ èèwọ̀ fún wọn láti fẹ́ wọn. so tó bá lọ tó bá sì ṣe hajj yẹn dáadáa à ń bẹ lọ́nkọ́ lọ́wọ́ gbà ṣùgbọ́n wọ́n ṣẹ́ lọ́n nípa pé wọ́n lọ gbọ̀nà tí ọ̀yẹ́ kún ti lọ torí ẹ̀ wọ́n tọrọ àforíjìn lọ́dọ̀ lọ. jẹ́sọ́ ọkùnrin lọ ẹ pa rédíò yín àbíkọ yín lọ́lẹ̀ dáadáa. hello salaam aleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ibẹ tí ń pè. ẹ mọ̀síwù ló ń sọ̀rọ̀ láti ìbálẹ̀ jẹ̀rù. ìbéèrè yín. ká pé nísìn wọ́n ti sọ lápò. mo wá dé inú mọ́ọ̀sì mo wá bá ọmọ kékeré kan ní ẹ̀gbẹ́ tí ó to ṣáfù ṣé màá fi ọmọ yẹn sí ẹ̀gbẹ́ yẹn ni àbí màá ra sùn sí ẹgbẹ́ kan tí ọjọ́ pé sáfù yóò fi dára wọn dọ́gba kí ni àárín yẹn. òun náà mùsùlùmí lọ́nà hmm. gẹ́gẹ́ bẹ́yìn náà ti ṣe jẹ́ mùsùlùmí ẹ mọ̀ pé àwọn ọmọ wa kéékèèké yẹn a gbọ́dọ̀ máa lé wọn kúrò ní mọ́ṣáláṣí hmm. ibi tó tò sí òun tó bá pé ibi tó yẹ kó dúró sí ni ẹ̀yin náà dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ hmm. tó bá pé ibi tí ó kó dúró sí ni bíi kápó fàlàfo sílẹ̀ láàrin rẹ̀ àtẹni tí ó dúró kàn ẹ sùn mẹ́gbẹ̀ẹ́ tí gbogbo yín fi jọ tò dọ́gba lẹ́yìn lè máa mú hmm. lẹ́yìn ìjọba sojú. hello hello o ti já plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lọ́nà tó jìn rírí láwọn ilẹ̀ òkè òkun lọ́hùn plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight bí àwọn ìpè náà bí wọ́n ṣe ń rọra wọn ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wá wọ́n ní kí ló fà á tó fi jẹ́ pé ọ̀dà ìpè mi ti wọlé hello. Mm, waaleykum salaam wa rahmatulah ó kọ́ yín bí ẹ ti ń pè. orúkọ mi ni abdulhamani abdulrakiri kamara. ìbéèrè yín. ìbéèrè mi ara ọkọ ẹnì kan ọba gbádùn tí wọn wá wà lórí ẹ títí tí o ti sọ pé wọn ní pé kọ́ńtàmọ́ ti ọwọ́ ẹ ló jẹ́ kọ́sá ṣe ìwà kọ́sá ṣe ìgbìyànjú lélẹ̀ kọ́sá ṣe àdìsí ìjà ọ̀kọ́lé ẹ̀fọ́ kan bẹ́ẹ̀ lé wọn tàbí eégún kọ́sá ṣe ìfà kínní rẹ wọ́n sì wá gbádùn láti fi àwọn olóyè ti di ẹ̀bọ ni sàlámù alẹ́kùn. aleykum salaam àkọ́kọ́ ni pé ẹnìkan ò lè ṣe kó o ṣẹbọ lẹ́tọ̀ fún ọ kó wá dẹ̀tọ̀ fún ọ o sì lè ṣẹbọ nítorí sábàbí yòówù ó lè tì ọ lọ sídìí rẹ̀ kó wá jẹ́tọ̀. Hmm torí ẹ ẹnìkan ń sáré wọn á sọ fún lọ́sítítù pé ẹ lọ fọwọ́ lé jẹ́ wọn á gbé eégún kan lé wọn wọn á lọ sóòsà kan lé wọn tó ti ṣẹbọ ó ṣẹbọ gidi ó sì ẹbọ gidi ẹbọ nǹkan ló sì jẹ́ ọgbádùn kájọ yé wa mm. ọlọ́run ló máa ń fúnni ní àlàáfíà mm. òun ló máa ń wo ní sàn alistedraj mm. wà alistedraj òun náà ní kọ́ lọ́wọ́ dẹ̀yàn sòyọ́ dẹ́ ọ wọ́n máa wò pé níta ẹ ṣe iná ló jẹ́ kí n tọ́ ṣẹlẹ̀ ọ ṣẹlẹ̀ Hmm. nítorí pé ntọ́lọ̀ ń bá fẹ́ kó ṣàṣìṣe àṣìṣe tó lè mú forí sápọ́n fìdí rẹ́mi tó bá dijọ́ gbẹ̀ndàkìyàmá àwọn kankan náà ní ó ṣẹlẹ̀ hmm. torí ẹ̀ jẹ́ ká kíyè sára hospital bá sọ pé lọ fọwọ́ lè jẹ nǹkan àkọ́kọ́ hospital ìṣe màláìka hmm. ní táwọn ń tíráì láti sọ fún un nítorí pé àwọn ìfẹ́ la ọ̀rọ̀ mọ́lẹ̀ agbára wọ̀ ká gbogbo abẹ́rẹ́ tá a gbogbo ìta ń rọ sí i la gbogbo òṣìṣẹ́ ó ti dàbí omi Hmm. ìyẹn máa gbé lọ lé bọ́lọ́ bá pè lọ lọ́jọ́ kó kú lé ìtumọ̀ rẹ̀ nípa má tún jẹ gbèsè ńgbọ̀ bá kú hmm. torí tó bá kú ẹ̀ mọ̀ kí tẹ́wọ̀n bá kú sọ́spítù tẹ́ bá tún fẹ́ gbòkú rẹ̀ gbèsè tó ni àwọn fẹ́ dín gbèsè kù fún yín ni hmm. sọ wọn á ní kẹ lọ fọwọ́ lé jẹ bóyá Yorùbá tá ń sọ ní òye ọ̀pọ̀lọpọ̀ àwọn àlọ́ máa ṣẹ bọ́ nínú ẹ lọ fọwọ́ lé jẹ mẹ́wàá èwo lẹ́sẹ̀ bọ́ lẹ́sọ̀ sàlẹ̀ lẹ́sẹ̀ gbogbo ẹ̀tọ́ gbádùn mélòó ni irọ́ lásán ẹ máa bẹ lọ́wọ́ bẹ lẹ́dàá yín kọ́dà hospital gan tẹ bá lọ hospital ń gbóyin lábẹ́rẹ́ hospital ń fomi sí i lára bọ́lọ̀ bá ní kọ́ máa ṣiṣẹ́ sí yóò ṣiṣẹ́ ni hmm. bí omi lásán ní ọjọ́ hmm. gbogbo ń fà sí ọ̀la bí omi lásán ni hmm. so a gbọ́dọ̀ ṣẹbọ sọ́lọ́n rárá rárá torí pé ara ti wọ̀ ọ̀ràn náà ẹni bá mọ̀ para tó ń ra náà o òun ẹ̀ báyà wí sí eléyìí o ọlọ́run ni ẹ gbọ́dọ̀ ṣẹbọ sí mi ọlọ́ ẹni tó ọlọ́run ọba yìí sí lọ́ọ̀ gbọ́dọ̀ ṣẹbọ sóun ohun yòówó lè fa ọ̀gbọ́dọ̀ ṣẹbọ sóun. ọjọ́ bó ṣe jẹ́. hello. aleykum salaam wa rahmatulah ọkọ ìwé ẹtí ń pè. láti Ìlọrin kí ni ìbéèrè ní ẹjọ́ yá ariwo sì wà níbi tẹ́ ẹ wá o. ẹ ẹ yàtọ̀ tí mo fẹ́ bèèrè àwọn àṣejọ ni pé kí ìwọ̀n bá fẹ́ fi tọ́jú dá sí pé èèyàn gbọ́dọ̀ wà ní ipò àgbàlá àbí èèyàn gbọ́dọ̀ ẹ̀sẹ̀ lórí kí wọ́n wà ní ipò àgbàlá tí èèyàn máa fẹ́ ṣe àti pé tí èèyàn bá ṣe sájúdá ìṣèṣe tí èèyàn máa ń sọ ní ìtò ìkànnì náà. alhamdulilayi ẹni tó fẹ́ forí kanlẹ̀ ipò ń fẹ́ dúpẹ́ fọlọ́run lórí oore tuntun tọ́lọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wá ṣe fún un ìtọ́dọ́gba jù náà ọ̀rọ̀ àwọn olùmọ̀ ní pé kò bùkátà lù wàlà nítorí kì í ṣe sọ́láàtì níta ń pè ń sọlá tó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú allahu akbar ó sì máa ń parí pẹ̀lú asalaamu alaykum eléyìí ni wọ́n fi gbé sọlátul janaza wọnú níta ń pè ní sọlá. Hmm. sọ ṣùgbọ́n gbà tí o bá ti ní atẹ̀sílẹ̀mù ní parí kò lè jẹ́ sọlát hmm. irú rẹ̀ ní sẹ́júdọ́tò ṣukur hmm. bẹ́ẹ̀ náà ní sẹ́júdọ́tò tìláwà kìí ṣe sọlá. torí ẹ ẹ bùkátà kẹsàlù alákẹ́tù sí nítorí pé orí ṣẹlẹ̀ sí mi ó sì jó orí tuntun kò sípò tí ó lè bá mi torí rẹ̀ tẹ́ bá ti forí kanlẹ̀ yẹn ìforíkalẹ̀ gangan fúnra ara rẹ̀ pẹ̀lú àníyàn pé mo fi ń dúpẹ́ fọlọ́n ìdúpẹ́ fọlọ́n ni. Hmm. so gbogbo ìforíkalẹ̀ kókó ń tẹ́ mọ̀ sọ́nbẹ̀ náà ní irú ń tẹ́ ń sọ nínú sọ láti yín yẹn pé subhana rabbiyal a'la subhana rabbiyal a'la ọjọ́ bó sì jẹ́. hello. hello. hello. yín ìyá mọ̀sùlá náà ló tún wọlé padà. ẹ má bínú ṣe rí tí ẹnìkan bá ti pè wọlé tó bá ti béèrè béèrè báyìí tó bá tún ní mi yóò sọ di ìgbà mi ni ẹ má bínú o ẹ má bínú bí ó ṣe jẹ́ ni ẹ jẹ́ kí n mú ìbéèrè léyìí wá bí àwọn ìpè náà bí wọ́n tún ṣe ń rọra wọn ní kí ló fà á tó jẹ́ pé ẹmu náà fi di èèwọ̀ fún ọmọ èèyàn nínú islam láti máa mọ àbí láti máa lò nígbà tó jẹ́ pé gbogbo nǹkan ara igi ọ̀pẹ yòókù ló sì tọ́ sí ọmọ ènìyàn láti lò ẹ àkọ́kọ́ ni pé sẹ́ mu fóun dàbí omi lọ́dọ̀ tí ẹ mú wọ́n bá mú sékè pa wọ́n. ẹni tó bá jẹ́ pé tí wọ́n bá ti mu yóò pa wọ́n yóò mú wọn hún ríra. Hmm. òun náà ń pè lọ́tí ẹ̀ pè lẹ́mu ẹ̀ pè lọ́tíkà hmm. ẹ̀ pè sẹ̀kẹ̀tẹ̀ ẹ̀ pè burúkutu hmm. òun yòówù ẹ̀ bá pè so ó kọ́kọ́ lọ́jà lọ́dọ̀ tiwa gbogbo ń tó mu tó mú ọ̀hún ríra tó pa ọ́ eléyẹn ni wọ́n ń pè lọ́tí haram ni lábẹ́ òfin ọlọ́run Hmm. ẹnìkan ò gbọ́dọ̀ dán wò ẹnìkan ò gbọ́dọ̀ dán wò lẹ́yìn ìjẹ́ bó ṣe jẹ́. hello. hello ṣẹ́yìn ọ̀sán sọ̀rọ̀. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wọ́n kọ́ ibi ẹ ti ń pè. ọ̀gbẹ́rẹ́ àti ló ń sọ̀rọ̀ láti àràdà. ìbéèrè yín. ìbéèrè mi tó obìnrin tó. Ah, hello. tọ ìpèjọ tọ à ń gbọ́ yín ẹni tí ó gbogbo ìgbà tó bá ti rí ọkọ rẹ̀ báyìí nínú rẹ̀ máa ń bàjẹ́ látara nǹkan tó ṣe fún un ẹ̀jẹ̀ sùn. kí ló kí ló kí ló ọkọ rẹ ṣe fún sínú rẹ fi ń bàjẹ́. ẹ ìwà ọkọ rẹ ló máa ń bá nínú jẹ́ ní gbogbo ìgbà. tó alhamdulilayi obìnrin tó ní gbogbo àtúnbà ti rọkọ nínú máa ń bàjẹ́ látàrí ìwà ọkọ lópin ìgbà tọkọ bá ti ya kèfèrí lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí hmm. so bóyá ó ya hun lẹ́yìn ìgbà tó ti lawọ́ hmm. bóyá yóò sọnù lẹ́yìn ìgbà tó ti jẹ́ ẹni tí máa fi ọ̀yàyà àti ẹ̀rín pàdé èèyàn so gbogbo àwọn eléyàn ṣe tún ṣe kìí ṣe kọkọ rẹ ya kẹfẹẹrí lẹ́yìn náà kọ tiẹ̀ lélẹyìn ó lè fọkọ lọkọ sọkọ tiẹ̀ hmm. so ọgbà fọlọ ó fi sòrò kùn hmm. ó sì máa dunra rẹ nù hmm. nítorí pé pápá jùlọ tó lọ́nba ti ká dàrá pé ti bímọ fúnra yín sọ́ọ̀fẹ́ lomi ìṣe bàbá fáwọn ọmọ yìí ó sì máa ṣe a'udhu billahi minash shaitani rajim lọ́pọ̀lọpọ̀ tó pé ṣètọ́nì ló fẹ́ lé ọ jáde ńbẹ̀ yẹn so ṣètọ́nì ló fẹ́ máa bọ̀ ọlọ́kàn jẹ tó bá jẹ́ pé nǹkan tó kọ rẹ ṣe fún ní tó bá sọ tí ọ̀gbọ́n ní fẹ́jọ́ rẹ sún àwọn ọ̀maràn Hmm. àtàwọn fámìlì yín tó kí wọ́n lè bá sọ̀rọ̀ ọlọ́run jọ gbọ́ yóò jọ gbà hmm. so kò sẹ́ni tí ọ̀ma bá tiẹ̀ pàdé hmm. nínú àwọn obìnrin tó wà nílé ọkọ àtàwọn ọkùnrin tó níyàwó kálukú ń ṣe sùúrù fúnra wọn ni ilé ìjẹ́bù sì jẹ́. hello. sọ́wọ́n aleykum salaam. wa aleykum salaam rahmatulahi wa barakatuhu ó kọ́ ibi ẹ ti ń pè. orúkọ mi àbúlé tí wàá kiri orí láti kò yí lé. ìbéèrè yìí. ẹ tí wọ́n mú lọ sí ìgbẹ́ tọ̀ wọ́n sì fẹ́ tí ajá wá fi ẹnu kan àwo yẹn gbọ́ fún àwo yẹn ní ẹ̀mí ìjì tó di pé òkè jẹun padà ẹlẹ́yìn kí ni ìdájọ́ tó wà láàrin pé kí ajá kó fẹnu gbé ehoro tàbí nǹkan kan kó fẹnu ìtọ́kùn kókókù ṣé ọ̀nẹ́tọ̀ fún mùsùlùmí láti jẹ irú ẹran bẹ́ẹ̀. ó ti yé. bẹ́ẹ̀ ni mùsùlùmí lẹ́tọ̀ọ́ láti jẹ́ lópin ìgbà tó bá pé mùsùlùmí lọ́ọ́ dẹ́dẹ̀ yẹn. Hmm torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń sọ dẹ wọn ṣe mùsùlùmí hmm. tó bá yẹ pé àwọn náà bá pa ẹran kọ̀tọ́ ká jẹ́ hmm. èyí tó yẹ ká béèrè nu kì í ṣe pé itọ́ ajá hmm. so nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn dẹ àwọn ló máa ń bọ̀gùn so àwọn yìí ṣe mùsùlùmí pọ́nbélé tí kì í bọ̀gùn tó bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ lẹ́sìn míì náà ni ẹ pé ó tún máa bọ̀gùn Hmm. islam sì sọ pé tó o bá ti ṣe nǹkan míì má islam èyí ṣe mùsùlùmí má. tó ń torí ẹ̀ tó bá pé mùsùlùmí gidi ńlọ́ba lọ sọ dẹ́hùn ìtọ́ ẹnu ajé ò pé ká má jẹ ehoro kò pé ká má jẹ ọ̀yà tó bá wa sọ dé àbí gàlà tó bá lè mú hmm. so kò pé ká má jẹ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ṣòfin pé ńgbà tí ajá bá kẹnu bá bọ́ àbí gbá káfọ́ lẹ́ẹ̀mejì ọ̀kan náà méjèèjì kọjá pẹ̀lú èpẹ̀. Hmm. òun náà ló sì sọ fún wa pé gbogbo ẹran tá a bá fajá sọdẹ rẹ̀ wọ́n tọ́ka jẹ́ ọlọ́run ò sì dárúkọ pé ẹ fọ ẹnu ajá tó fi gbá ẹran mú. tó ń torí délé òfin ọlọ́run bófin ṣe rí nìyẹn o èyí sàgbárí lásán náà fi máa ń mọ òfin hmm. yẹn ni kẹ́ ń bí àníkẹ́ ṣe báyìí bí àtúnikẹ́ ṣe báyìí tó wá ní ìyàtọ̀ tó lè wà láàrin méjèèjì ẹ wà lékè o. Hmm. hello. Àwọn àríkọ́ tó ra kàtó. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ó kọ́ ibi gígùn. Ajíbọ́lá Abdulrasaq látọ̀yọ̀ sá. Ìbéèrè yín. Ẹ jọ ìbéèrè wa lórí fífàlù àdá nínú Ramadan ní sá wípé ṣé tẹ́yẹ̀ bá fi omi sínú tí omi yẹn bá tètè lọ já sọ́nà fún àwọn kan ní kò bàlù àlàjọ lẹ́nu lánàá ká béèrè jà jẹ́sàkùnrin ọkọ yẹn. Hmm. alhamdulilayi tí a bá fa omi símú nínú àlùwàlá tá à ń ṣe nínú Ramadan ká a fà dáadáa tó fi wọ̀nà fún sùyàmù ọjọ́ ti bàjẹ́. anabi hmm. sallallahu alaihi wasallam ló fi yé wa báwọn ó ní wa baligh fil istinshaq illa an takuna sa'ima onítọ́ba sí àlùwàlá débi ká fami sí mú fà sí mú dáadáa àyà àfẹni tí máa ń ṣe sòyàm. Hmm. ẹ̀ríkà náà fi ti ṣe àlàkalẹ̀ àyọkúrò pé má fà sí mú dáadáa jù tó ń bá ń bẹ nù sòyàm hmm. kò bá jẹ́ Ramadan kò bá jẹ́ sòyàm mi ó túmọ̀ sí pé tó o bá ti lè fà mú dáadáa tó bá fi lè dọ́nà fún rẹ pín sòyàm yẹn bàjẹ́ nù. Hmm. ṣe lè jẹ́ bùsẹ̀ ẹni tó bá ti ṣe bí Ọlọ́run ràn lọ́wọ́ yóò san ọjọ́ ń Ramadan eléyìí tó ṣe pé kò dúró òun náà lomi tẹ́ ẹ bá fi yọnu omi tẹ́ ẹ fi yọnu torí pé Umar ibn al-Khattab radiyallahu anhu ó wá sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó lòún dáràn hmm. kí ló ṣe tó fi dáràn ó lóun ti gbàgbé pé nu Ramadan la wà ló ń bá fẹnu kónú pẹ̀lú ìyàwó ànábì sallallahu alayhi wa sallam ni ara'ayta law tamadmadt báwo ni tọ́ba ẹ̀pọ̀ ọba ti fomi yọnu náà lọ́sàn-án Ramadan sọ́ba síyàmù rẹ̀ jẹ́ oníkọ̀bàjẹ́ ànábì níbẹ̀ lẹ́nu tó fi konu pẹ̀lú ìyàwó rẹ̀ hmm. sọ eléyìí túmọ̀ sí pé fífomi yọnu kọ̀ba síyàmù jẹ́ tí ọba dọ́nà fún ní tiẹ̀ náà hmm. so tọ́ba àǹfà sí mu má fà ń fà kù fà tọ́ba fi lè dọ́nà fún rẹ̀ ó ti parí nù. Hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ìbéèrè lèyí òun náà tún wá wọ́n ní kí ni ìdájọ́ òfin ẹ̀sìn Islam lórí kí èèyàn parọ́ nǹkan tí ò sí mọ́ra rẹ̀. ọlọ́run méjì á gọ̀ òfin ọlọ́run gbà pé ká gọ̀ hmm. ṣèyàn á sọ pé mo ṣe ń tì ń ṣe a'udhu billahi minash shaitanir rajim Islam ọgbà bẹ́ẹ̀ àgọ̀ hmm. náà ń pelé wọn. Hmm. hello. hello. ó kọ yín o. Alex ló ń sọ̀rọ̀ látọ̀yọ̀. Ìbéèrè yìí. Ìbéèrè mi ni wípé tí obìnrin bá ń dáná ní ìrọ̀lẹ́ fún ìsinmi hmm. tí ó wá jẹ nǹkan wò lórí iná ṣé ó ní àǹfààní àti ìpomi sẹ́nu tó fi ṣe ẹnu rẹ̀ nù. ọ̀dà. alhamdulilayi ẹni tí ń dáná nínú Ramadan ó lè tọ́wò àmọ́ kò gbọ́dọ̀ gbé mi hmm. yóò tú yóò tù dáadáa yóò sì ha ìtọ́ bá wà lórí ahọ́n rẹ̀ pẹ̀lú eyín rẹ̀ yóò ha dànù tó bá tún wá ń rí i pé nígbà tí adùn kìíní ẹ̀ sì tún fẹ́ máa hàn lórí ahọ́n òun kó fomi sẹ́nu kó fi yọnu dáadáa kó tù dànù. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah. ó kọ́ ibi ẹ ti ń pè yìí. sọ́ọ̀nì fọ́màtì ìléwé. ìbéèrè yín. lọ́sàn yẹn ni wípé azumi pé bóyá èèyàn ń gbàwẹ̀ ó ní condition hmm. like tó tó wá jẹ́ wípé ó sáà ti ṣé ìgbà tó wá di àárọ̀ òní lè gba àwọ̀ yẹn pẹ̀lú ẹ̀jẹ̀ tààrí yẹn sí ìlú jẹ́ alhamdulilayi ẹni tí wọn pé bá tó náà sì mọ̀ pé tóun bá ti jẹ sààrì kò ní rọrùn kò ní rọgbọ fún kò sí nǹkan tó burú kọjá pé tọjọ́ yẹn ó pàtì yóò máa san padà lẹ́yìn Ramadan ṣùgbọ́n kò ní wá gbóúnjẹ kó máa jẹ lójú àwọn ọmọ ìyá rẹ̀ yòókù táwọn ń ṣe sùyàmù so yóò jẹun yóò mú mi lásìkò oúnjẹ àmọ́ kò ní gbé sí ìta gbangba níbi tí wọ́n ti máa rí. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ọkọ yìí olóyè ajísọpẹ́ jago màlété láti màlété ògbómọ̀tọ́. ìbéèrè yín o. ìbéèrè tí mo fẹ́ bí lọ́jọ́ ọmọ tí bàbá kan béèrè láìpẹ́ ṣùgbọ́n ra ó ra pẹ̀gọ́ díẹ̀. naam àmì. wọ́n yá ní ìpè wá sí ìyàmú níbì kan. so wọ́n wá sọ fún wípé yóò wọ́n lu ṣe kínní olóńkọ́. wọ́n ọ wá ti rí ẹ́fídẹ́ǹsì pé tọ́ba lè jẹ́wọ́ pé òun ló ń ṣe wọ́n fi ilẹ̀ ṣùgbọ́n wọ́n ní tí tọ́ba sọ pé òun kọ́ ló ṣe wọ́n pa ṣùgbọ́n òun kọ́ ló ṣe pé kó dìmẹ̀ jálẹ̀ kí wọ́n pa bẹ̀ ni àbí kó parọ́ pé à ọ̀dà ni mo ṣe kí wọ́n fi ilẹ̀ wo ló dá ń dá lórí pé ẹ gbogbo gba ẹ gbọ́dọ̀ purọ́ òdodo ní kẹsàn lọ bá yé tó hmm. sọ pé wọ́n sọ pé ó dájú pé bá purọ́ wọn tulẹ̀ wọ́n máa pa tó bá pa ń kọ bí wọn sì pa tó bá sòdodo náà wọn pa ń gbà mí tó bá purọ́ tó ń torí òdodo ni ká máa sọ ká máa pààrọ̀ ẹ mọ̀ pé wọn náà lọ borí léde jẹ débi tó bàjẹ́ dé islam ò tiẹ̀ gbà ká purọ́ rárá hmm. àwọn kan funfun ọ̀kan dúdú ẹ pa kankan hmm. ẹ pa kankan wa wa rahmatulahi wa orúkọ mi ni yusuf ládùúgbò gbàgede. ìbéèrè yìí ẹyin rédíò yìí lọlẹ dáadáa. ìbéèrè mi ni wípé ọkọ ẹka sọnà méjì tí ọkọ ìyàwó tọ́ba fẹ́ fẹ́ ìyàwó lé ìyàwó rẹ̀ hmm. tọ́ba ti wá fẹ́ tọ́ba ti pé ìyàwó yẹn ó wá sọ wípé òun ò ṣe mọ́ ṣé ọkọ jẹ̀bi ni àbí ìyàwó lọ́jẹ̀bi ọlọ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yìí ni wípé tí ọkọ ìyàwó tí bá ń fi tíyàwó bá rí ìnira ní ilé ọkọ tó ṣe wípé ọkọ rẹ̀ kò tọ́jú rẹ̀ rárá ọlọ́run ti gbòòrò kan díẹ̀ àmọ́ ìyàwó yẹn sáà rí ìnira ní ilé ọkọ yẹn tíyàwó wá sọ wípé wàhálà yìí ti pọ̀ jù òun fẹ́ tọ̀ láti látọ̀dọ̀ ọkọ òun tí ó wù ìyàwó lọ́kàn láti kọ̀ sílẹ̀ tí ọkọ ìyàwó sì sọ wípé òun ò kọ̀ sílẹ̀ báwo ni ìyàwó yẹn ṣe lè ṣe tí yóò fi bọ́ okun àjàgà yẹn kúrò ní ọ̀rọ̀ ara rẹ̀ sáwọn àríkàn. alhamdulilayi ẹni tó ti níyàwó kan tẹ́lẹ̀ tuntun fẹ́ fẹ́ mi tí ìyàwó tó wá wà nílé tó ń sọ pé òun fẹ́ máa lọ́ǹtọ̀ ìwà níta ló jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run nínú àwọn méjèèjì àwọn àlàyé tó yẹ kẹ́ ẹ ṣe káfí mẹ́ni tó jẹ̀bi ẹ̀ tí ì ṣe hmm. nítorí pé báyà ti gbé àwọn ìgbésẹ̀ kan ní ìtòsí pé kò dáa kò yẹ nítorí pé ẹ bá fẹ́ fẹ́ lómi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni mo fẹ́ fẹ́ lómi òríyàwó kọ̀yà lé ni wọ́n hmm. so ó ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìgbésẹ̀ tí ó máa ṣàpẹẹrẹ wípé tí ìyàwó yẹn bá wọlé ìyá ọmọ peléke fèyí tó ti wà nù o ti ń dín dòǹdó fún hmm. ilé ìtòsí ọmọ gbé fún jẹ́ nígbà tó ń wọlé hmm. sọ pé jimá tí ó bá dà tàlátà ló ti ẹ̀ka dà so gbogbo òwe tí ọ ti ń pa kalẹ̀ yìí nìsín fi hàn pé nǹkan ò ní rọgbọ fóbìnrin lọ hmm. yóò fẹ lọ nítorí pé màtí ìgbésí ayé tí bá ní rọgbọ fún òun kí ló fẹ́ jókòó sí ẹlòmíì gan ohun tó ọkọ yẹn wọn hmm. kọ́ tún fẹ́ lọ gbẹ́ lómi wa rí nǹkan mẹ́rin ṣé ìyàwó lọ́rọ̀ tiẹ̀ wá kàn ọ̀dà nǹkan kan mọ̀ so ká ṣe ojúṣe wa bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ káwa náà lè bá ara àwọn ìgbésẹ̀ mi ta fẹ́ gbégbé nírọ̀rùn ṣe hmm. eléyìí pàtàkì lábẹ́ òfin ọlọ́run ọba wa wáyé àwọn obìnrin náà ẹ máa fi sùúrù kún àti wọn náà bá ti torí kọkọ rẹ fẹ́ gbé ìyàwó mi wà tọ́ ọlọ́run lọ ń ló ń tún lọ mọ́ sọ hmm. wọn pé ní ìsìn ìwọ ọ̀fẹ́ kí wọ́n gbé ìyàwó kejì wá báwọ̀ ńlọ fífẹ́ lọ ta ni wọ́n tún wá fẹ́ lọ fẹ́ nìsín tí ò ní jẹ́ ìyàwó kejì àbẹ́kẹta àbẹ́kẹrin hmm. sọ pé tó ń sá fún náà ló ti lọ rọ́ọ̀lù ó sì lọ rọ́ọ̀lù lọ́nà tí ò dáa hmm. torí pé ìwọ nísìnyí ó ti di ẹni tó jẹ́ pé ó ti nábì kan kó tó tún ti pọ̀ wọ̀ bí hmm. so kó o sì dúró níbi tó wà yí jẹ́jẹ́ kẹ́ máa fi orí rọ kẹ́ máa ṣe sùúrù ó dáa fún yín ju kẹ́ wá bẹ́ jáde kẹ́ lẹ́ń lọ́lọ́ eléyìí ọ̀dà tó wọn lóbìnrin tí ọkọ bá ń fara ni tí ìyá ẹ pọ̀ so obìnrin wa tọrọ lọdọ ọkọ yìí pé kọ́kọ́ ńlẹ̀ kó ọkọ lòun ní kọ́lẹ̀ obìnrin náà wá wọ́nà àti bọ ọkọ yìí dànù ọkọ láti jẹ́ kí ẹ̀wù ọ̀jáde lọ́rùn so ọ̀nà owó àlòbìnrin lè gbà kọ́ wá sí ṣẹ̀ríà hmm. tó bá ti wá sí ṣẹ̀ríà pẹ̀lú ògo ọlọ́run àpọ̀kọ á sì pe ìyàwó náà so ibi tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó bá fi yí àwọn olùmọ̀ tí máa wọn dá sọ̀rọ̀ so wọn bá wọn dá síbẹ̀ àkọ́kọ́ wọn gbìyànjú pẹ̀lú ọkọ pé kó ṣe dáadáa síyàwó rẹ̀ hmm. kí láǹfààní pọ̀ fẹ́ ṣe bá màá nà lọ gbà ọwọ́ hmm. afẹ́ tán fẹ́ fún yà òfilẹ̀ hmm. fún yà jẹ wọ́n lọ máa fi ẹgbẹ̀rún kan náírà ó fi jẹun níjókòó kan nílé oúnjẹ lóde ọwọ́ afọ nígbà náírà kó fi ṣe bẹjọ́ mẹ́ta ìka burúkú lẹ lómi so ńgbà tí wọn bá rí gbogbo ẹ̀ so wọn bá sọ ní tí sòdodo ọ̀rọ̀ Ọlọ́run lè ní kó yí padà sí dáadáa ní tó pè wọ obìnrin náà so wọn fi hàn pé òun lè yí padà so sẹ̀ríà ó fi yé pé tú ọmọbìnrin yìí lẹ̀ tó bá pọ̀ mọ́ tiẹ̀ náà lọ́wọ́ à ń pòyàn ṣé yóò wù ọ̀kan máa fìyà jẹ́ bá so yóò sì padà ṣeéṣe sẹ̀ríà àmọ̀pọ̀ wà lọ́jà gbó mọ́ṣáláṣí ńlá lù wọ́n máa ń jókòó gbogbo jọ alhamis ìjókòó wọ́n ti fi rọ̀ ní ìsinú ramadan yóò tún padà ní ìgbà tí ramadan náà tán pẹ̀lú àṣọ lọ zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ìbéèrè mi tó tún wà ń bí ọ̀nà lè tó láti ọ̀dọ̀ Abdulmalik nílùú Ọ̀yọ́ wọ́n ní ṣé ó lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí lọ́kùnrin àbí lóbìnrin ká máa jó bí ijó tàka ń súfì. kódà kó yẹ kó wọ́n súfì wọ́n tàka ìsìláàmù ọ̀farajọ ijó kí ni tẹ́ ẹ fẹ́ sọ pé ẹ rí gbàdá rí tí ń dùn yẹn nù. láàyè ah, hmm. ilé ayé yìí jẹ́ hmm. kálukú ọlọ́jú yọlọ́jẹ́jọ́ gbogbo tó gbélé ayé sí òun hmm. sílọ̀ lójú méjèèjì ọ̀ ma bí tọ́ bàa rẹ̀ ń jọ gbẹ̀ndà òkè yá mi látọ́ àpọ̀ ń sẹ́lọ̀ lójú méjèèjì ọjọ́ bó ti ṣe jẹ́. Hmm. hello aleykum salaam wa rahmatulah ó kọ́ ibi ẹjẹ́ ń pè. ìbéèrè yín. ìbéèrè tí wọ́n béèrè ni pé adáwọ̀ tó tẹ̀yìn owó nira ní ọ̀sìn àwẹ̀ ọ̀jà àwẹ̀ wọn láwẹ̀ bàjẹ́ ẹ̀ẹ̀kejì ni sà wọ́n ní ẹ dákun àwọn sọ́jà wọ́n bóyá bí ẹ wá ní ló bá pààyàn wípé bóyá jìyà ẹni tó pààyàn nílà áṣù but ẹni áṣù sọ́jà báyìí ó wá bẹ́ẹ̀ bí àwọn àwọn agbésùnmọ̀ àwọn oníkọ̀ ara mu yẹn wọ́n dá ń para wọn bọ̀ ogun lọ́wọ́ rẹ̀ fáàtì tó pa ẹni ẹ dàgbà ẹsẹ̀ wọn láti ẹsẹ̀ nìyẹn láàrin boko àti boko <laughs> àkọ́kọ́ ní sọ́tọ́ pé kéèyàn máa wẹ̀ lọ́sàn-án rọmọdán dáadáa islam suyam lọ́lọ́ ní ká ṣe suyam suyam yẹn ó ní í ṣe pẹ̀lú má jẹ má mu má bá obìnrin lò má bá má ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin láti ìgbà tálífàjárì bá ti yọ títí tí ó fi di pòrùn wọ̀ pẹ̀lú àníyàn mò ń fi jọ́sìn fọlọ́ nítorí pé suyam nù ìdí tá a fi ní ẹ má pè láàwẹ̀ àwẹ̀ àwẹ̀ àwẹ̀ ò túmọ̀ sí gbogbo eléyìí hmm. léde Yorùbá o. Hmm tó bá lè mú ẹ̀rí wá tó fi hàn wípé n tán láwẹ̀ náà nu yorùbá ọlọ́ lọ́dún yìí. Hmm. so nítorí ẹ̀sìn ọlọ́run ó kọ tán bá pẹ̀sìn náà ní kẹ́ ẹ máa pè yóò jẹ́ kẹ́ ẹ máa wá tùmà tí ẹ̀sìn fún un. Hmm. torí ẹ nínú àṣà yorùbá tá a bá ní máa wẹ̀ wọ́n á dáa fún pé máa wẹ̀ àwẹ̀ náà ni. Hmm. so àìwẹ̀ àwẹ̀ ni àìṣe nǹkan àwẹ̀ ni wọ́n ń pè léyìn lọ́dọ̀ tiwọn ṣùgbọ́n nínú òfin ẹ̀sìn tọkọ tó ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin àbọ̀kùnrin lásán hmm. láti ìgbà tá àlùfáàjà rí yọ tí ilẹ̀ fi ṣú hmm. eléyìí ò túmọ̀ sí pòun ṣe sùyàmù lọ́dọ̀ ọlọ́run ó dìgbà ká níyàn bá tún kùn. sòrò tí ọba jẹ́ bẹ́ẹ̀ ọkàn fi ajẹ́ra rẹ ọkàn gbára gbóná lásán hmm. ọwọ́ rẹ dáadáa kọ́dà tó bá ṣe pé ara rẹ bá tún gbóná ọba fẹ́ gbéra rẹ bọ́nú báfù so ó tún lè nàgbàlájà ní ẹ̀ sáà ti má mú mi tẹ́lẹ̀ ìlọ́jà àmọ́ kó mi wọnú ara mi ara mi tutù kó tutù mọ́nà. Hmm. sọlẹ́yìn ńlọ́nà fún rẹ yéésù hmm. ńlọ́nà fún rẹ ọwọ́ ẹ̀ dáadáa ẹ wá ní táwọn èèyàn kan náà bá já pààyàn àwọn máa pààyàn ni àwọn mùjẹmùjẹ hmm. so ìjà wa ṣẹlẹ̀ láàrin tiwọn náà àwọn apààyàn ń para wọn wọn á ní ṣé wọn kà wọn náà kó apààyàn ni láti pìlẹ̀ gan kí ni wọn apààyàn náà ni wọn sọ̀rọ̀ ní ìsìn bíi Boko Haram tó yẹ pé àwọn ń pa gbogbo èèyàn ká gbogbo kálukú tó bá ti jẹ́ Boko Haram ọ̀tá àwọn lọ jẹ́ Hmm. so ọlọ́run á dẹ wọ́n síra wọn àwọn náà ń para wọn ọ̀wá ní ṣé wọ́n sọ pé wọ́n alápààyàn ni wọ́n láti pèlè apààyàn pàpààyàn hmm. ṣe lè jẹ́ bó ṣe jẹ́. naam sheikh labẹ ìbéèrè wọn tó bá jẹ́ pé bí àwọn onísùnmọ̀mí wọn èèyàn bá wá jẹ́ ẹnìkan tó jẹ́ pé iṣẹ́ ológun lèèyàn ń ṣe téèyàn wá lọ tán ní kéèyàn lọ kojú ogun naam ọ̀dà ẹ ká mú ìpele hello. salaamu aleykum asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. o kàn yín bí ẹ ti ń pè. kamaldin ló sọ̀rọ̀ láti èkó. ìbéèrè yín. naam ọlọ́run jẹ́ ká rí àwọn ṣèkú wa pẹ́. àmín àmín. nísìnyí téèyàn bá tètè dé mọ́jid hmm. kẹ́niyẹn wá ní wùdú láti lé. Hmm kẹ́ni ẹ wá dé àyè tó ti fẹ́ ṣe nọ̀wáfí kẹ́ni ẹ wá ṣe nọ̀wáfí tó kẹ́ni ẹ wá jókòó láfà ìgbà díẹ̀ kí àlọ́lá ẹni ẹ wá já bí ó yá sọ àbó lọ sọ ó wá kí ó wá gbé nǹkan sí ibi tó ti dìde yẹn ìṣòro kéèyàn má ba lè dúró síbẹ̀ ẹ jọ ṣé ṣé ó tọ́ súnà àbí kò tọ́ súnà. alhamdulilayi ẹni tí ọba ṣe bẹ́ẹ̀ ti ṣe wíwọ̀n ọlẹ́tọ̀ láti jẹ́ pé kó gbé nǹkan sáyè yàn tó bá padà dé kó sì padà sáyè rẹ̀ hmm. eléyìí ọ̀sẹ̀ lọ. Hmm. torí òfin ọlọ́run tó sọ pé man sabaqa ila shay'in fahuwa awla bihi ẹni tó bá kọ́ síwájú débì kan tó bá padà dé òun náà ló tún lẹ́tọ̀ọ́ sí jù. yàtọ̀ síbè tí àwọn èèyàn máa ń ṣe tẹ́ pé bí rọjò júmọ̀ àbáyé nìsín bàbá kan màmá kan àwọn sì wà nílé wọn ò ní dé nígbà tí ìmáàmù bá fẹ́ parí kútúbà hmm. àmọ́ ó ti fìtẹ́gbà yìí lẹ̀ fún un wọ́n lè ti mú gbogbo àyè tó wà wájú mọ́ṣáláṣí pé ńgbà wọn bá di àyè wọn nù islam ọ̀fara mi lẹ́yìn eléyìí wọ́n ń pè ní gọ́sùp bí ìgbà téèyàn jí ilẹ̀ gbà ní lábẹ́ òfin ọlọ́ so téèyàn bá wá sí sọlá fil ardil maghsuba ṣé yọ gbà bí ò ní gbà ìyapa láàrin àwọn olùmọ̀ so yẹn ni pé ká máa lọ gbàyè lẹ̀ láì tí ì dé eléyìí ni ọ̀tọ̀ àmọ́ mo ti dé nǹkan kan ló fi sábàbí tí mo fi kú ò tí mo fi tún wá jẹ́ pé mo fẹ́ padà sáyè mi àyè mi náà ní padà sí lópin ìgbà tó bá ṣe pé ìgbà tí mò ń padà bọ̀ ìní máa dá ìjìká àwọn èèyàn kọjá ń wọ ọ̀nà tí ń gbà tí ń ní yọ ẹnìkan lẹ́nu. Hmm. ìyá òtìjà plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight hello. asalaamualeykum wa rahmatulahi. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. ó kọ́ yín bí ẹ ti ń pè. ó kọ́ yín Mohammed Bahoud láti Èkó. ìbéèrè yín. àìsí ìmọ̀ràn àkọ́ni pé ẹ̀rọ tí òde pé a ní ìgbà tó ń jẹ́ olúwa inú ọdún. kí lẹ fẹ́ hàn. olúwa rẹ. olúwa rẹ olúwa rẹ. tọ́ tọ́ ó ti yé. tọ́ ó ti náà ó ti já látọ̀dọ̀ yín. so gẹ́gẹ́ islam ti ṣe fi kọ́ àwọn àwọn ọmọ pé olúwẹ̀rí kan bẹ lódò hmm. àwọn ẹja a máa ń bẹ lódò lóríṣiríṣi nínú àwọn ẹja tó sì wà ń bẹ àkúrakúdà wà ń bẹ hmm. àwọn ẹja oríṣiríṣi mìíràn wà ń bẹ àmọ́ pé kinní kan olúwẹ̀rí lódò hmm. mùsùlùmí là wà àbí kìí ṣe mùsùlùmí ni wọn náà ni ṣe lè jẹ bó ṣe jẹ. hello. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹ ti ń pè é kí n jẹ́ fún sákẹ́ ọlọ́run ní kàrà bàbá yẹn lẹ́nu. àmì ẹ̀ ṣe ó kọ yín o. wọn ní kí a ti dúpẹ́ àbáyé ní láti wájú mi. ìbéèrè yín ìbéèrè mi náà mo ń kí dọ́tọ̀ ní ọlọ́run ní mo kú láéláé. tọ aláìláì. àjọyọ̀ wọn jẹ. ìtara àlàdé àgbà. ọ̀dà ẹṣẹ. ẹṣẹ ẹṣẹ ọlọ́ọ̀ṣẹ ọlọ́ọ̀ṣẹ ọlọ́ọ̀ ya parí lálàáfíà pẹ̀lú ìmáàmì ni àwọn bẹ́ẹ̀ ní kú láéláì ah. èpè ní tó ń jẹ́ bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́ njẹ́ ti mú ànábì àgàkú láàrín apóròtù náà àzọ̀ kékeré ọmọkùnrin. hello. Hello, ọkọ̀ yín o. Náà sáwọn ẹ̀rọ kan lọ sínú sọ̀rọ̀ láti Èkó. Ìbéèrè yín. Ẹ̀hẹ́ náà, ìbéèrè mi ni pé tọ́lá bá ti lọ pé tọ́lá fòkè fún ṣọlá pé ṣètàn jìnnà àsìkò yẹn. Ìṣòro mhm, kọ́ṣà mi ni pé bí ní ṣe pé wọ́n wà níbi kan ẹgbẹ́ kan ṣàtúnkọ́ sọ́lá. Mhm. Nìkan wọ́n ní pé bóyá wọ́n á fi ìpẹ́rẹ́ ṣèkálà bí kọ̀ọ̀kan láwọn tó ń pè wọ́n láti fi lé wọn pa ìjẹ́rẹ́ wọn lẹ́tọ̀ọ́ òdì yé. ìyẹn àkọ́kọ́ àwọn pèpè fún sọ́láàt àyàfi nítorí sọ́láàt hmm. sọtẹ́yìn bá wọn pèpè fún sọlá torí pé kẹ́kàn lè ṣetán nílẹ̀yìn òsínú tẹ́sán Islam wa hmm. ṣùgbọ́n tẹ́ bá rí pé ṣetán ní bẹ níbi tẹ́ wà a'udhu billahi minash shaitani rajim mo ti tó hmm. ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa ni wa imma yanzaghannaka minash shaitani nazghun fasta'id billah innahu huwa as-sami'ul 'alim. sòtí ṣètọ́nù bá fẹ́ mú ọgbọ́n rí sòtò bá ti sáàdì ọlọ́run olùgbọ́ lọ́lọ́run olùmọ̀ lọ́lọ́run ọlọ́run bọ̀ lè dànù ilé ìjẹ̀bù síjọ. ẹjẹ̀ ń tara mọ́ yìí béèrè eré iná wa wọ́n ní kí ni ìdájọ́ éjẹ̀ǹtì ilé àti pé ṣé ó lẹ́tọ̀ọ́ kéèyàn san owó fún éjẹ̀ǹtì fún iṣẹ́ tó bá ní ṣe. kò sí tó burú kò sí tó burú nu iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn nítorí pé o lè má dá lérí fúnra rẹ̀ rọrùn Hmm. o sì lè má dálé rí gbé fún yàn tí ó gbé bẹ̀ rọrùn hmm. so iṣẹ́ làwọn náà ń ṣe ọ̀sán wo sẹ́wọ̀n fún wa àmọ́ pé dandan ẹ gbọ́dọ̀ fún wa ten percent ní tàjọ gbanú ibi tí yàn jẹ́ wà nù. Hmm. jazakumullahu khairan ya sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kí Allah subhanahu wa ta'ala kó bá fi san wọ́n ní ẹ̀san lórí lẹ́yìn ìjà tí wọ́n jà gbé ìdàlùkíyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ pẹ̀lú abu amina tí wọ́n dìjọ kọ́ wọ́rìn wá àti àwọn jẹ̀mọ́ tí a jọ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ọ̀làdùnní bello ó ní ó kọ́ mi inshàlá ọ̀làwọ̀dé náà látún pàdé lórí ètò yìí ní dídí agogo mọ́kànlá inshàlá òbí kódìrọ́tìlá títí ọ̀la òun ó ní mò ń kí wa ní kíkí ọ̀la kíkí ọ̀la tó sàlùbáríkà jùlọ tá a tún máa kíra wa nínú ọgbàlùjẹ́nà inshàlá wípé sálàmù alaykum ورحمة الله وبركاته